tún kọ́ ní ọdún yìí wípé láti má ṣe fojú tẹ́ńbẹ́lẹ́ ara mi bákan náà kí n má ṣe rò pé mi ò lè la ìlàkọjá tàbí ìdojúkọ ètò bá dìde sí mi tó yẹ kó tẹ̀lé kọjá agbára mi. ẹgẹ́ bí a ti pé pandẹ́míkì tá a sọ pé bí ọlọ́run ló ti wá fún ta lè pé kò sí ohun tẹ́nikẹ́ni lè ṣe nípa rẹ̀ a fojú kọ ètò burú jáì ọ̀pọ̀lọpọ̀ ní ìpè ní mo gbà lọ́bẹ̀ lọ́wọ́ mi pé pé a ní ní báwo ni wàá ṣe là á gbélé kọjá kò sí ó ṣeéṣe fún ẹ láti ṣe iṣẹ́ rẹ̀ pàápàá ní indọ́sítì tó wà pé báwo lè fẹ́ ṣiṣẹ́ yín o láìsí èyí púpọ̀ kẹ́ máa fi àlàfo náà láàrin ẹ̀kan sí èèyàn kan gẹ́gẹ́ bẹ̀ pé àwa òṣèré kò sí bá ṣe lè ṣeré sinimọ́ a máa fi social distance náà láàrin ara wa káfẹ́páfẹ́ sọ̀tàn fáwọn ènìyàn ó jẹ́ nǹkan tí kò ṣeé ṣe tí kò rọrùn rárá rárá ọ̀pọ̀lọpọ̀ ló sọ oríṣiríṣi nípa ìbẹ̀rù ìbẹ̀rùbojo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò wá ní bí a ṣe ń dúpẹ́ dáadáa dúpẹ́ lọ́wọ́ lọ pé pandemic ọ̀hún pàápàá nípa ti coronavirus kò ní bẹ́ẹ̀ pa àwa dúdú dáradára kò bẹ́ẹ̀ nípa nílẹ̀ adúláwọ̀ báwọn kan ṣe sọ wípé ó ń pọ̀ gan igbá kan àwọn kan ohun tí mo kọ́ ni wípé kábàlẹ̀ sọ pé rárá ní ìwà kọ̀ọ̀kan òun kejì ni pé kó má ṣe wípé o ò lè ṣe ohun kan èyí tí o bá ń là kọjá pé o lè borí ìṣòro ọ̀hún. ìkejì nípa ti relationship aspect ni pé mo rí pé ní the lockdown mo rí pé àwọn èèyàn wọn fi ìfẹ́ hàn sí ara pápá èmi gan ó fi hàn fún mi bí àwọn èèyàn ṣe kí ẹ̀ nípa mi dáradára ju bí orí mi lọ mo rí oríṣiríṣi ìfẹ́ ìpè látọwọ́ àwọn ará mi àwọn olólùfẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń rò pé ìbẹ̀rù gẹ́gẹ́ bí ìbẹ̀rù bojo nípa ti covid nineteen pé ah òun tẹ́ni sọ báyìí ló ṣe máa rí o kí nìkan bọ́ ah mo kàn rí i pé mo bára mi pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ọjọ́ tí a là kọjá láàrin covid nineteen period yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ó ti jẹ́ ogun tí mo sọ dáradára nípa tètò ìṣúná náà bákan náà ẹ mo ò fi bẹ́ẹ̀ tójú tẹ́fẹ́ lára mi nípa rẹ̀ bákan náà pẹ̀lú níní òṣùwọ̀n tó dára nípa ohun ayé bẹ́ẹ̀ kan kò máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti máa fìfẹ́ hàn sí ọmọnìkejì bákan náà kò sì máa ṣoore fún ènìyàn ní ọdún twenty twenty <laughs> twenty twenty gáàgbé gbogbo ènìyàn pátá ni ó fi bẹ́ẹ̀ kàn láti ti lockdown ni bọ́ sí ti endsars protest ni ah, ó jẹ́ ohun kan tẹ́ pé ah, mo dúpẹ́ lọ́wọ́ náà ṣá bákan náà mo dúpẹ́ lọ́wọ́ náà fún pé ó ti fún mi láǹfààní láti tún jẹ́yàn dáradára sí i nípa èmi ẹbí mi ará mi mojúlùmọ̀ mi nípa ìfìfẹ́ràn sí olúkúlùkù wa eléyìí tó jẹ́ nǹkan tí mo tún kẹ́kọ̀ọ́ ní ọdún 2020 èyí tí a wà nínú rẹ̀ ẹ ta. tẹ bá wò dáadáa àti lọ́gbà yẹn ó jẹ́ nǹkan tẹ́ pé kò bẹ́ẹ̀ dùn mọ́ mi rárá rárá nítorí pé gbogbo nǹkan ló dá dúró digigbe nǹkan yẹn pọ̀ wù mí ẹ bọ́ mo gbogbo ìlà kọjá láti ibi ojú tí ó dára mo sa ipá mi láti tiraka pé mo mú ètò dára jáde nínú ara mi nípa ti lockdown yẹn nípa pé mo rí pé mo túbọ̀ mú ara mi ṣe àwọn nǹkan láti lè máa kàwé sí láti ṣe ìmọ̀ sí láti ṣe exercise ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo tún bẹ́ẹ̀ láǹfààní láti tún ṣe nǹkan sí ara mi. tábà wo ìgbésí ayé mi tún jẹ́ nǹkan tí ó jẹ mi lójú gan orúkọ mi ni níní mo jẹ́ òṣèré mo ẹ̀ṣẹ̀ sọ ìtàn mi gẹ́gẹ́ bí ìrírí mi fún ọdún 2020 ẹ ṣé.